orúkọ tèmi ni Musilu Dada mo máa ń ṣe irun short long any brother hair irun ìyàwó lé or frontal bob short blowjob dread different hairstyle náà ló máa ń wá everyday mi ò lè dúró sójú kan ló fún style kan tó ṣe ń lọ náà la ṣe ń bá yìí lọ tí mo ṣe dẹ̀ iṣẹ́ fashion designer mo kọ́ syncophonics ọ̀gá mi ṣá ìmọ̀ àti ọ̀gá mi ṣá ní iṣu ṣá nípa ti bí a kì í gbaṣẹ́ bí wọ́n ṣe ń ṣọ́ọ̀bù láfẹ́ ranjú mú owó yẹn pé gbọdọ̀ kó yẹn fún máyẹ̀ tí kó yẹn fún láti máa kọ́ wọn pé mo ti ń gbaṣẹ́ ju òun gan lọ́n ṣọ́ọ̀bù òun fight dáhùn ìmọ̀ àti ọ̀gá mi náà nìyẹn pé lẹ́kìn yíwọ́ mi sí sí street mi ṣá wà ní street pàdé mi ṣá lò ó gbé mi pé dandan kí n wá kí n máa bọ̀ wá sí ṣọ́ọ̀bù òun tó yẹ ẹ̀ lò ṣeun ṣeun ṣe ibi tí náà lò ọ̀gá bí ọ̀gá náà ló jẹ́ sí mi òun náà ló ṣàtàrà ti kọ́ mi níṣẹ́ yìí mo mú iṣẹ́ ìdí eré dé mu àwọn kò máa tẹ́kẹ̀ serious báyìí bí àwọn kan bẹ̀rẹ̀ iṣẹ́ yìí máa ń dàchẹ́ ìdílé fún wọn ni máa ìdàchẹ́ ìdílé fún wọn máa ń sákùn dẹ̀ máa ṣe é lọ tó gbèsè wọn sweet pé pé ọ̀gá náà lè wá àti dẹ̀ náà máa tí wọ́n ṣe wá díjọ́ kan bí wọ́n ti lọ all up play ball èmi nìkan mú wọn ṣọ́ọ̀bù ọ̀yà fúnlẹ̀ sí ṣọ́ọ̀bù pé kíkọ́ sọ́nbàdé kì wọn ǹjẹ́ ní kọ́kà lóye fún un kọ́sọ́mù aláwọ̀kọ́ wa ó lọ ẹlẹ́kejì tí wọ́n tún lọ mo wà lè jẹ́ kí ẹlẹ́kẹta lọ mo yá tíra láti ṣe irun yẹn nígbà mo ṣe irun yẹn tán èmi gan fọ́ pé ah, ṣé mi náà mo ṣe irú kan báyìí láti bẹ̀ náà mo ti mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ mo ti bẹ̀rẹ̀ sí máa fèsì wọn tọ gbọ́dọ̀ àgànga bá mi lẹ́nu iṣẹ́ yẹn nígbà tó mo pín mi paṣẹ parí iṣẹ́ yẹn tán báyìí lọ́gàdé tó bá mi lẹ́nu lẹ́nu pa àánú ẹ̀gbọ́n jẹ́ dùn àtìgbà yẹn báyìí lọ́jọ́ ti ń fún mi iṣẹ́ gbéṣẹ́ fún mi àti gbà yẹn mi ẹ̀ ti ti bẹ̀rẹ̀ láti ìgbà tí mo ti gbà yìí lọ́ndẹ̀ láti ìgbà tí mo ti gbà yìí lọ́ndẹ̀ inú ẹ̀yẹ ti dùn kò yẹ sígbà tí kí n má dọ̀dọ̀ ẹ̀ inú ẹ̀ máa ń dùn every time kí n má ní owó láti fún ó máa ń tẹ̀ láti fún mi pé mo ti ṣiṣẹ́ ìsìn ẹ̀dá inú ẹ̀jẹ̀ máa ń dùn mo ò tí ì débẹ̀ o gbọ̀n lọ nìkan náà ló mọ ibi tí ẹlẹ́dàá ń lọ àti ibi tí ẹsẹ̀ máa gbé ìbéèrè kò iṣẹ́ tí mo lè tún ṣe náà ni iṣẹ́ tí mo sọ láti bẹ̀rẹ̀ pé iṣẹ́ fashion designer tinko phoenix ọ̀ṣẹ́ tó yẹ kí n máa ṣe ọgbọ́n ní again káwọn ṣe iṣu tó wà láàrin màtọ̀gá tó kọ́ sí gbogbo kan bẹ́ẹ̀ ó máa ń wù mí kí n máa ṣe different bed pattern láti má dó kan torí different styles ló wà lóòótọ́ amọ̀ṣẹ́ ju wa lọ lóòótọ́ ṣùgbọ́n kí má tìrì tẹlómi màá tún rí pé kà kí n ṣe style yìí màá ṣe màá design under style màá design bí abẹ́ pattern mi fún style yẹn again láti fi gbé iṣẹ́ mi jáde again lára ẹ̀ àmọ́ tèmi fún ọ̀dọ́ mi pé ẹ má jókòó sí ibi iṣẹ́ yẹn kan kẹ́ ní iṣẹ́ ọwọ́ kò ṣe ṣe pé kí òun wá jókòó sí iṣẹ́ ọwọ́ ẹ̀yẹ kan nítorí iṣẹ́ ìgbó tí ojoojúmọ́ nìyẹn máa rí owó lóòótọ́ ṣùgbọ́n kéèyàn bá ti máa ní kéèyàn bá yan opportunity yẹn bá tún rí ní ẹ̀gbẹ́ yàn kí wọ́n tún tẹ̀lé wọ́n á yàn pé iṣẹ́ kékeré náà ṣì ni tó ṣì mú owó wọlé ara ẹ̀ náà ṣì ni fẹ́ẹ́ ronú kéèyàn gbójúlé iṣẹ́ yẹn kan. àrọ mi nìyẹn fún ọ̀rọ̀ ọ̀dọ́ orúkọ mi ni Musiliu iṣẹ́ stylist mo gbà láyò láti ṣe iṣẹ́ wo Orísun TV.